learningphrases.com. Lūdzu, abonē manu YouTube kanālu. Tu izskaties satriecoši. Urewa. Urewa. Urewa. Man patīk tavs stils. Mo fẹ́ràn bí o ti ń ṣe. Mo fẹ́ràn bí o ti ń ṣe. Mo fẹ́ràn bí o ti ń ṣe. Tev vajadzētu lepoties ar sevi. Ó yẹ kí o ní oríyìn fún ara rẹ. Ó yẹ kí o ní oríyìn fún ara rẹ. Ó yẹ kí o ní oríyìn fún ara rẹ. Man patīk tava attieksme. Mu fẹ́ràn ìwà Mu Mo fẹ́ràn Mu rẹ. Mo Tu esi lielisks klausītājs. Olùtẹ́tísí tí ó dára ni ọ́. Olùtẹ́tísí tí ó Man patīk tavs smaids. Mo fẹ́ràn ẹ̀rín rẹ. Mo fẹ́ràn ẹ̀rín rẹ. Mo fẹ́ràn ẹ̀rín rẹ. Tu Esi brīnišķīgs. Ènìyàn tí ń yanilẹ́nu ni ọ́. Ènìyàn tí ń yanilẹ́nu ni ọ́. Ènìyàn tí ń yanilẹ́nu Man patik. Tavs vārds. Mo fẹ́ràn orúkọ rẹ. Mo fẹ́ràn orúkọ rẹ. Mo fẹ́ràn orúkọ rẹ. Tava balss ir lieliska. Ohùn rẹ̀ gan-an. Ohùn gan-an. Ohùn gan Man patīk tava atvērtība. Mo fẹ́ràn àìláṣẹ́rí rẹ. Mo fẹ́ràn àìláṣẹ́rí rẹ. Mo fẹ́ràn àìláṣẹ́rí rẹ. Tu esi patiešām stiprs. O ní agbára gan-an. O ní agbára gan-an. O ní agbára gan Man ļoti patīk tava jaunā frizūra. Mo fẹ́ràn irú irun tuntun rẹ. Mo fẹ́ràn irú irun tuntun rẹ. Mo fẹ́ràn irú irun tuntun rẹ. Tu man dod cerību. Ó fún mi ní ìrètí. Ó fún mi ní ìrètí. Ó fún Es apbrīnoju tavu drosmi. Mo nífẹ̀ẹ́ sí ìgboyà rẹ. Mo nífẹ̀ẹ́ sí ìgboyà rẹ. Mo esi iedvesma mums visiem. Àwòkọ́ṣe ni o jẹ́ sí gbogbo wa. Àwòkọ́ṣe ni o jẹ́ sí gbogbo wa. Àwòkọ́ṣe ni o jẹ́ sí gbogbo wa. es novērtēju tavu godīgumu. Mo mọ rírì ìṣe òtítọ́ rẹ. Mo mọ rírì ìṣe òtítọ́ rẹ. Mo mọ rírì ìṣe òtítọ́ rẹ. Tev ir lieliska humora izjūta. Ìwà ìṣẹ̀fẹ̀ rẹ dára gan-an. Ìwà ìṣẹ̀fẹ̀ rẹ dára gan-an. Ìwà ìṣẹ̀fẹ̀ rẹ dára gan-an. Man ir tā paveicies, ka es tevi pazīstu. oríire ni ó jẹ́ fún mi láti mọ̀ ọ́. oríire ni ó jẹ́ fún mi láti mọ̀ ọ́. oríire ni ó jẹ́ fún mi láti mọ̀ ọ́. Tu smaržo labi. Òórùn dáradára dara an ni. Òórùn dara gan-an ni. dara dáradára gan Es nespēju beigt par tevi domāt. N kò lè dá ìrònú nípa rẹ dúró. N kò lè dá ìrònú nípa rẹ dúró. N kò lè dá ìrònú nípa rẹ dúró. Tu esi tik gudrs. O gbọ́n lọ́pọ̀lọpọ̀. O gbọ́n lọ́pọ̀lọpọ̀. Man patīk tava gaita. mo nífẹ̀ẹ́ ìṣọwọ́rìn rẹ. mo nífẹ̀ẹ́ ìṣọwọ́rìn rẹ. mo nífẹ̀ẹ́ ìṣọwọ́rìn rẹ. Tu izskaties satriecoši, kā vienmēr. Bí gbogbo ìgbà, ìrísí rẹ̀ yani lẹ́nu. Bí gbogbo ìgbà, ìrísí rẹ̀ yani lẹ́nu. Bí gbogbo ìgbà, ìrísí rẹ̀ yani lẹ́nu. Man patīk tavs domāšanas veids. Mo fẹ́ràn bí o ti ń ronú. Mo fẹ́ràn bí o ti ń ronú. Mo fẹ́ràn bí o ti ń ronú. tu esi īsts draugs. Ọ̀rẹ́ òtítọ́ ni ẹ́. Ọ̀rẹ́ òtítọ́ ni ẹ́. Ọ̀rẹ́ òtítọ́ ni ẹ́. Man patīk tava enerģija. Mo fẹ́ràn ìní agbára rẹ. Mo fẹ́ràn ìní agbára rẹ. Mo fẹ́ràn ìní agbára rẹ. Tu esi lielisks piemērs mums visiem. Àwòkọ́ṣe ńlá ni o jẹ́ fún gbogbo wa. Àwòkọ́ṣe ńlá ni o jẹ́ fún gbogbo wa. Àwòkọ́ṣe ńlá ni o jẹ́ fún gbogbo wa. Man patīk tava pašpārliecinātība. Mo fẹ́ràn ìgboyà rẹ. Mo fẹ́ràn ìgboyà rẹ. Mo fẹ́ràn ìgboyà rẹ. Tev ir pašas labākās idejas. Àwọn ìmọ̀ràn rẹ ni ó dára jùlọ. Àwọn ìmọ̀ràn rẹ ni ó dára jùlọ. Àwọn ìmọ̀ràn rẹ ni ó dára jùlọ. Es abrīnoju tavu izturību. Mo fẹ́ràn ìwà ìpinnu rẹ. Mo fẹ́ràn ìwà ìpinnu rẹ. Mo fẹ́ràn ìwà ìpinnu rẹ. Tu esi tik unikāls. ó yàtọ̀ gan-an ni. ó yàtọ̀ gan-an ni. ó yàtọ̀ gan-an ni. Man patīk tavi videoklipi. mo fẹ́ràn àwọn fídíò rẹ. mo fẹ́ràn àwọn fídíò rẹ. mo fẹ́ràn àwọn fídíò rẹ. Tu patiešām esi kaut kas īpašs. ènìyàn pàtàkì gan ni ọ́. ènìyàn pàtàkì gan ni ọ́. ènìyàn pàtàkì gan ni ọ́. Es esmu tevi iemīlējies. Mo nífẹ̀ẹ́ Munifere. Munifere. Tu esi saules stariņš. Ìró tu tó dára ni tu Ìró Èrò ohun tó dára ni ọ́. Es abrīnoju tavu spontanitāti. Mo fẹ́ràn ìwà ìfi-nǹkan-falẹ̀ rẹ. Mo fẹ́ràn ìwà ìfi-nǹkan-falẹ̀ rẹ. Mo fẹ́ràn ìwà ìfi-nǹkan-falẹ̀ rẹ. Tu esi neatvairāms. O kò ṣeé kọ̀ sílẹ̀. O kò ṣeé kọ̀ sílẹ̀. o kò ṣeé kọ̀ sílẹ̀. Man patīk tavs entuziasms. Mo fẹ́ràn ìjáfara rẹ. Mo fẹ́ràn ìjáfara rẹ. Mo fẹ́ràn ìjáfara rẹ. Tu esi visionārs. Ẹni tí ó ń rí ọjọ́ iwájú ni ọ́. Ẹni tí ó ń rí ọjọ́ iwájú ni ọ́. ẹni tí ó ń rí ọjọ́ iwájú ni ọ́. Es abrīnoju tavu optimismu. Mo fẹ́ràn ìrètí rẹ. Mo fẹ́ràn ìrètí rẹ. mo fẹ́ràn ìrètí rẹ. Tu šobrīd esi pelnījis apskāvienu. Ó tó kí o gba ìfàmọ́ra ní báyìí báyìí. Ó tó kí o gba ìfàmọ́ra ní báyìí báyìí. ó tó kí o gba ìfàmọ́ra ní báyìí báyìí. Man ļoti patīk pavadīt ar tevi laiku. Mo máa ń gbádùn lílo àkókò pẹ̀lú rẹ. Mo máa ń gbádùn lílo àkókò pẹ̀lú rẹ. mo máa ń gbádùn lílo àkókò pẹ̀lú rẹ. Tu vienmēr esi tik jauks. Nígbà gbogbo ni o máa ń dára. Nígbà gbogbo ni o máa ń dára. nígbà gbogbo ni o máa ń dára. Man patīk tavas jaunās kurpes. Mo nífẹ̀ẹ́ bàtà tuntun rẹ. Mo nífẹ̀ẹ́ bàtà tuntun rẹ. Mo nífẹ̀ẹ́ bàtà tuntun rẹ. Tevi sagaida gaiša nākotne. Ọjọ́ iwájú rẹ dára. Ọjọ́ iwájú rẹ dára. ọjọ́ iwájú rẹ̀ dára. Man patīk tavs radošums. Mo fẹ́ràn agbára àtinúdá nǹkan rẹ. Mo fẹ́ràn agbára àtinúdá nǹkan rẹ. Mo fẹ́ràn agbára àtinúdá nǹkan rẹ. Tu esi spēcīga sieviete. Alágbára obìnrin ni ọ́. Alágbára obìnrin ni ọ́. Alágbára obìnrin ni ọ́. Es esmu tik priecīgs, ka mēs satikām viens otru. Inú mi dùn gan pé a pàdé ara wa. Inú mi dùn gan pé a pàdé ara wa. inú mi dùn gan-an pé a pàdé ara wa Tu esi ļoti pievilcīgs Ọkùnrin tí ó ní ọ́. ọkùnrin tí ó wuni ni ọ́. Es esmu tik priecīgs tevi satikt. Inú mi dùn gan-an láti rí ọ. Inú mi dùn gan-an láti rí ọ. inú mi dùn gan-an láti rí ọ Tev ir lieliska figūra. Ìdúró rẹ dára gan-an. Ìdúró rẹ dára gan-an. ìdúró rẹ̀ dára gan-an. Es tevi apbrīnoju. Ohùn mi. Ohùn mi. Ohùn Tavi vecāki noteikti ar tevi ļoti lepojas. Oríyìn ló máa jẹ́ fún àwọn òbí rẹ. Oríyìn ló máa jẹ́ fún àwọn òbí rẹ. Oríyìn ló máa jẹ́ fún àwọn òbí rẹ. Es tev uzticos. Mo gbẹ́kẹ̀lé ọ. Mo gbẹ́kẹ̀lé ọ. Mo gbẹ́kẹ̀lé ọ. Tavs smaids mani vienmēr padara laimīgu. ẹ̀rín rẹ̀ máa ń jẹ́ kí inú mi dùn. ẹ̀rín rẹ̀ máa ń jẹ́ kí inú mi dùn. ẹ̀rín rẹ̀ máa ń jẹ́ kí inú mi dùn. Es zinu, ka tu to spēj izdarīt. Mo mọ̀ wípé o lè ṣe é. Mo mọ̀ wípé o lè ṣe é. Mo mọ̀ wípé o lè ṣe é. Tu esi mana mīļākā aktrise. Ìwọ ni òṣèré obìnrin tí mo fẹ́ràn jùlọ. Ìwọ ni òṣèré obìnrin tí mo fẹ́ràn jùlọ. Ìwọ ni òṣèré obìnrin tí mo fẹ́ràn jùlọ. Man patīk, kā tu runā. Mo fẹ́ràn bí o ṣe ń sọ̀rọ̀. Mo fẹ́ràn bí o ṣe ń sọ̀rọ̀. Mo fẹ́ràn bí o ṣe ń sọ̀rọ̀. Tev ir reputācija ka esi labs cilvēks. Ó ní orúkọ rere fún jíjẹ́ ènìyàn dáadáa. Ó ní orúkọ rere fún jíjẹ́ ènìyàn dáadáa. Ó ní orúkọ rere fún jíjẹ́ ènìyàn dáadáa. Es esmu tik laimīgs, ka mēs satikāmies. Inú mi dùn gan wípé a pàdé. Inú mi dùn gan wípé a pàdé. Inú mi dùn gan wípé a pàdé. Tu izskaties fenomenāli. Ìrísí rẹ̀ yàtọ̀ gan-an. Ìrísí rẹ̀ yàtọ̀ gan Es abrīnoju tavas retoriskās prasmes. Mo fẹ́ràn ìṣọwọ́sọ̀rọ̀ aláìnílò èsì rẹ. Mo fẹ́ràn ìṣọwọ́sọ̀rọ̀ aláìnílò èsì rẹ. Mo fẹ́ràn ìṣọwọ́sọ̀rọ̀ aláìnílò èsì rẹ. Tu esi tik laipns. Ó ní àánú gan-an. Ó ní àánú gan-an. Ó ní Man patīk tavs akcents. Mo nífẹ̀ẹ́ ìsọ̀rọ̀sí mo nífẹ̀ẹ́ ìsọ̀rọ̀ sí rẹ. mo nífẹ̀ẹ́ ìsọ̀rọ̀ sí rẹ. Tu izskaties fantastiski tajā kleitā. Aṣọ yìí bá ọ aṣọ yìí bá ọ lára mu gidi gan-an. aṣọ yìí bá ọ lára mu gidi gan Es tevi mīlu. Mo nífẹ̀ẹ́ rẹ. Mo nífẹ̀ẹ́ rẹ. mo nífẹ̀ẹ́ rẹ. Tu esi satriecošs dejotājs. Ó mọ ijó jó gidi gan-an. Ó mọ ijó jó gidi gan ó mọ ijó jó gidi gan-an. Es tev ticu. Mo gbà ọ́ gbọ́. Mo gbà ọ́ gbọ́. Mo gbà ọ́ gbọ́. Tev ir laba gaume. O mọ ohun tó dára. O mọ ohun O mọ ohun tó dára. Es ticu tavām spējām. Mo gbà ọ́ gbọ́. Mo gbà ọ́ gbọ́. Mo gbà ọ́ gbọ́. Tu esi neticami talantīgs dziedātājs. Akọrin tó mòye gan-an ni ọ́. Akọrin tó mòye gan-an ni ọ́. Akọrin tó mòye gan-an ni ọ́. Es ļoti lepojos ar tevi. Oríyìn ni o jẹ́ fún mi. Oríyìn ni o jẹ́ fún mi. Oríyìn ni o jẹ́ fún mi. Tu esi pati labākā mamma pasaulē. Ìyá tí ó dára jù láyé lọ ni ọ́. Ìyá tí ó dára jù láyé lọ ni ọ́. Ìyá tí ó dára jù láyé lọ ni ọ́. Es gribu tevi satikt. Mo mo fẹ́ rí ọ. mo fẹ́ rí ọ. Tava laime ir lipīga. Ìdùnnú rẹ ń rànyàn. Ìdùnnú rẹ ń rànyàn. ìdùnnú rẹ̀ ń ròyàn. Es gribu tevi apmīļot. Mo fẹ́ fara pa ọ́ fara pa wọ́n fẹ́ fara pa ọ́ lára. Tu esi izcils tētis. Bàbá tó dára gan-an ni ọ́. Bàbá gan-an bàbá tó dára gan-an ni ọ́. Es gribu tev palīdzēt. Mo fẹ́ ràn ọ́ lọ́wọ́. Mo fẹ́ ràn ọ́ lọ́wọ́. Mo fẹ́ ràn ọ́ lọ́wọ́. Tu esi tik jauks. Ó rẹwà gan-an ni. Ó rẹwà gan ni. Ó rẹwà gan ni. Man patīk tavas acis. Mo fẹ́ràn ẹ̀yìn ojú rẹ. Mo fẹ́ràn ẹ̀yìn ojú rẹ. Mo fẹ́ràn ẹ̀yìn ojú rẹ. Tu esi tik smieklīgs. Aláwàdà ni ọ́. Aláwàdà ni ọ́. Es gribu tevi noskūpstīt. Mo fẹ́ fi ẹnu kò ẹ́ lẹ́nu. Tev vajadzētu būt modelim. Mọ́dẹ́lì ni ó yẹ kó jẹ́. Mọ́dẹ́lì ni ó yẹ kó jẹ́. Mọ́dẹ́lì ni ó yẹ Man patīk strādāt kopā ar tevi. Mo fẹ́ràn bíbá ọ ṣiṣẹ́. Mo fẹ́ràn bíbá ọ ṣiṣẹ́. Mo fẹ́ràn bíbá ọ ṣiṣẹ́. tu sagādā prieku apkārtējiem. O máa ń mú ìdùnnú wá sí àárín àwọn tí wọ́n yí ọ ká. O máa ń mú ìdùnnú wá sí àárín àwọn tí wọ́n yí ọ o máa ń mú ìdùnnú wá sí àárín àwọn tí wọ́n yí ọ ká. Es gribu darīt tevi laimīgu. Mo fẹ́ mú inú rẹ dùn. Mo fẹ́ mú inú rẹ dùn. mo fẹ́ mú inú rẹ dùn. Tu esi mans varonis. Ìwọ ni akọni mi. Ìwọ ni akọni mi. Ìwọ ni akọni mi. Es gribu tevi apprecēt. Mo fẹ́ fẹ́ ọ. Mo fẹ́ fẹ́ ọ. Mo fẹ́ fẹ́ ọ. Tu esi tik šarmants. Ó rẹwà gan-an ni. Ó Es vēlētos dzīvot kopā ar tevi. Mo máa fẹ́ràn láti bá ọ gbé. Mo máa fẹ́ràn láti bá Tu esi elpo aizraujošs. Ó ti dára jù. Ó ti dára jù. Ó ti dára jù. Es gribu būt līdzīgs tev. Mo fẹ́ Mo fẹ́ dàbí ọ. Mo fẹ́ dàbí ọ. Es gribu būt ar tevi. Mo fẹ́ wà pẹ̀lú ẹ. Mo fẹ́ wà pẹ̀lú ẹ. mo fẹ́ wà pẹ̀lú ẹ. Tu esi mana mūža mīlestība. Ìwọ ni ìfẹ́ ayé mi. Ìwọ ni ìfẹ́ ayé mi. Ìwọ ni ìfẹ́ ayé mi. Tu esi lielisks skolotājs. Olùkọ́ni dáadáa ni ọ́. Olùkọ́ni dáadáa ni ọ́. olùkọ́ni dáadáa ni ọ́. Paldies, ka runāji ar mani. O ṣé tí o bá mi sọ̀rọ̀. O ṣé tí o bá mi sọ̀rọ̀. o ṣé tí o bá mi sọ̀rọ̀. Paldies tev par atbalstu. O ṣé fún àtìlẹ́yìn rẹ. O ṣé fún àtìlẹ́yìn rẹ. o ṣé fún àtìlẹ́yìn rẹ. Paldies tev par visu tavu palīdzību. O ṣé fún ìrànlọ́wọ́ rẹ. O ṣé fún ìrànlọ́wọ́ rẹ. o ṣé fún ìrànlọ́wọ́ rẹ. Paldies par taviem laipnajiem vārdiem. O ṣé fún ọ̀rọ̀ tútù rẹ. O ṣé fún ọ̀rọ̀ tútù rẹ. o ṣé fún ọ̀rọ̀ tútù rẹ. Paldies, ka noskatījies manu video klipu. O ṣé tí o wo fídíò mi. O ṣé tí o wo fídíò mi. O ṣé tí o wo fídíò mi. learningphrases.com. Lūdzu, abonē manu YouTube kanālu.